òkè ìṣòro tí mo yóò bà mí lẹ̀ so ẹ wá wá adìẹ ẹ wá níbi tẹ máa wá adìẹ lọ àwọn ọmọ mi tó jẹ́ pọ́bìnrin tún ni wọ́n bá òun ṣe fẹ́ máa lé ẹ̀dìẹ káàkiri ah. tó fi wá di wípé lábúlé títí yín pẹ̀lú lẹ́ẹ̀dẹ̀ tí iná ti máa máa ṣá adìẹ. sọ ma pé wọn dárí àwọn píṣùpẹ̀ ẹ̀rú èèyàn kó píṣùpẹ̀ wá tán kó wọ́n síta gbàgbà láti kábíyèsí rẹ̀ jẹ́ ń wòran àyè wọn nígbà tó lọ fún kiri kò wọ́n yìí. Davido ló kó wa. Ah! bá a fẹ́. àfẹláyé. ẹ bàbá fẹ́ ibi ilẹ̀ wà á èkó tí ì bá ilé fóònù. ẹ máa wọ èèyàn tó kọ síbẹ̀ tí wọ́n dọ́dẹ yìí tí wọ́n fẹ́ tọ́ bí kọ́ fẹ́ nà yí padì. ṣebí torí pé jẹ́mi nìkan mo wọ lọ síbi tù ẹ̀ ń jẹun lọ́wọ́ tẹ́ni wọ́n bá yín bo omi wọn ní wọ́n nígbà tá a bá tó pàdé lórí. dákẹ́ eléyìí eléyìí ti yàn. Ah, ah, ah, máa fẹ́ máa kọjá yàrá ẹ wò wá ẹ wò yín láyé ẹ yín ni àwọn tó mi kọ. bàbá kẹ́tì ta mi ò mọ tiẹ̀ o máàkì bíbá mo fi máàkì ẹ̀ bọ̀ bẹ́ẹ̀. àdéhùn ọ̀hún jẹ́ pàtàkì ilé ìtura.